tọ́ ẹ kú dédé àkókò yìí oní gbogbo ibikíbi tẹ́ bá ti ṣalábàápàdé fídíò mi orúkọ mi ni Abdulhasis ti máa ń sọ ìtumọ̀ láti ọ̀nà àbáyọ mo kí ọmọdé mo kí àgbàlagbà mo kí onílé mo kí àlejò mo sì kí gbogbo ẹ̀yin lólùfẹ́ alápapọ̀ mo ti post fídíò kan tí yẹn máa jẹ́ episode one tí mo sọ wípé tí èèyàn bá lálà pé èèyàn lé ejò eléyìí tí n fẹ́ sọ ní àkókò yẹn ó ní pé tí èèyàn bá lálà wípé òun lé ejò tóun sì wá pa ejò yẹn lójú àlá tí eléyìí túmọ̀ sí wípé ọ̀pọ̀lọpọ̀ wàhálà ni àwọn tó súnmọ́ ẹni yìí tó sì fẹ̀mí tán gẹ́gẹ́ bí èèyàn rẹ̀ ni wọ́n dá sí lọ́rùn àmọ́ pẹ̀lú ògo ọlọ́run yóò borí wàhálà yìí o ìtumọ̀ aláyé ni wípé àwọn èèyàn kan súnmọ́ orúfẹ́ ẹni tó láàlá yìí tí òun ò sì lérò aburú nípa wọn tó sì gbẹ́mìí lé wọn torí wọn bí èèyàn rẹ̀ àmọ́ tó jásí pé àwọn ẹni náà padà ṣokùnfà wàhálà ìṣubú kan sínú ayé rẹ̀ tí kò sì ní pẹ́ àmọ́ pẹ̀lú ògo ọlọ́run yóò borí wàhálà náà yóò borí ogun náà ìborí ogun náà yóò máa jẹ́ kó máa yóò máa jẹ́ àlékún mímọ̀ fún nínú ayé tí ó fi ná tí ó fi ní àgbọ́yé wípé kì í ṣe ogun yẹn nìyẹn máa ń gbẹ̀mí lé ẹnìkan tí èèyàn lè gbẹ̀mí lé tí èèyàn lè sára dé kò kọjá ọlọ́run gbogbo ẹni tí èèyàn bá gbẹ̀mí lé tó bá jásí pé èèyàn ẹlẹ́ran ara ni ó ṣeéṣe kó padà wá dààyàn ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà lèèyàn máa ń rò pé kò lè ṣe okùnfà bí fúnyàn tó sì jásí pé yóò padà ṣẹlẹ̀ látara téèyàn bá bìkítà téèyàn bá dẹ̀ ṣọ́ra ìtumọ̀ irúfẹ́ aláyòjù báyìí lọ kí eléyìí máa jẹ́ episode two pẹ̀lú àṣẹ ọlọ́run fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tẹ́ mọ̀ nípa ìtumọ̀ láti ẹ pè mí sórí mtn number mi zero seven zero three three two zero four four six three tàbí kẹ́ bá mi ṣáà whatsapp number mi zero eight zero nine five one eight nine zero seven five ẹ bá mi share fídíò yìí ẹ like ẹ comment ẹ bá mi share kó máa jẹ́ àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n bá láǹfààní àti ṣe alábàápàdé fídíò mi yìí eléyìí ló máa jẹ́ ìwúrí fún àwọn náà um